نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل قال الله تعالى واتقوا الله لعلكم تفلحون عباد الله الاعتكاف عبادة عظيمة يتقرب بها المسلم إلى الله سبحانه وتعالى داوم عليه النبي صلى الله عليه وسلم في حياته وداوم عليه أصحابه رضوان الله عليهم قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله متفق عليه ولا يصح الاعتكاف إلا بشروط أولها النية قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى الشرط الثاني أن يكون الاعتكاف داخل مسجد جماعة قالت عائشة رضي الله عنها السنة أن يكون الاعتكاف إلا في مسجد جماعة وقال سبحانه وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد الشرط الثالث أن يقتصر المعتكف على العبادات التي لا يخرج من المسجد من أجلها لقول عائشة رضي الله عنها السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس امرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما لا بد منه رواه أبو داود والشرط الرابع ألا يخرج إلا لحاجة لما سبق من قول عائشة رضي الله عنها والشرط الخامس وهو الأخير أن يكون صائما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 شد مئذره وأحيا ليلا وأيقظ أهله متفق عليه أدوك اسم الله أبا الله أبا كسسو ìtọ́já sí pé ó náà ni ó sí ní rọrùn fún wa tí a fi bá wẹ̀tẹ̀ bí tí a bá dé yìí kí ọlọ́bà kí ó má sàfì yókù ní rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa kó sì gbá lẹ́sìn fún wa kó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan lórílẹ̀ yẹ̀tẹ̀ àtọrọ ìkẹ́gẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àti fún àwọn ará lè rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lògbà àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà títí di ọjọ́ gbẹ̀lẹ̀ alkiyama

tọ́já sí pé yóò tún máa ṣe kìràkìtà tí ọ̀ yẹ kí ọ lákòólé kan ẹni ó tún máa lákòólé kan rẹ̀ nítorí ẹkọ́ ní àkòólé kan nípa wípé ètò pọ̀ jù nínú ọjọ́ orí tó ń lò láyé kódà ó ti lo èyí tí Ànábì ànábì sallallahu alaihi wasallam ó ní pé ìsọ́pọ̀jù nínú àlèúmà wọn ni ó sọ pé at age of 60 so ènìyàn máa padà sọ́dọ̀ náà lọ́wọ́ subhanahu wa ta'ala ẹni tó ti lo 70 wọ́n ti lò kọjá rẹ̀ tó yẹ kó dúpẹ́ fọ́lọ́run kọ́ máa pèsè inú sàárè rẹ̀ àti ọjọ́ gbéǹde àkìyàmà lẹ̀ so yóò tún máa ṣe wàhálà káàkiri lọ́sàn-án lóru. èè máa wájẹ̀ mú kò sí nǹkan tó burú ń bẹ̀ nínú Islam lókùrọ̀gbà tí ìbá ti ṣe lọ́nà haram tí ó sì dí ti ọjọ́ gbẹ̀lẹ̀ àkìyàmà tí ó dí lọ́wọ́ kò dí ọ̀run lọ́wọ́ kò dí àwọn nǹkan tó ọ̀ràn yà àti nǹkan yàn fi súnmọ́ tí ó bá ti dí lọ́wọ́ tí ó tún fi lékún ní ìjọsìn kọjá bí ó ti ń sí tẹ́lẹ̀ lára àwọn àkókò tíyàn máa ń ronú pé ó ti ẹ̀yẹ kí gbogbo kìràkìtà àwọn tó ń bá kí láti àìmọye ọjọ́ wá sẹ́yìn ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan ìtọ́já sí pé Muhammad sallallahu alaihi wasallam tí èfi ṣeré rárá báyìí wọ̀ ọ̀rán kó náà wá sí kò fúnra àwọn ọjà sí pé ìjọsìn ohun yóò pọ̀ ju tàtẹ̀yìn wá lọ ojú pàdà tí ìyàn sì fi máa ń ṣe lẹ́yìn òun náà ní kò sẹ ìtìká ìyẹn ni pé kéèyàn ó kóra dúró sí kan lára àwọn mọ́sálásí èyí tó wà lórílẹ̀ ayé láti lè máa ti oníranran ìjọsìn fún ọlọ́ọ̀bà wa subhanahu wa ta'ala ìtìkáàfù tí a ń sọ yìí gẹ́gẹ́ nǹkan tó yá sí pé a ti máa ń tẹnu mọ́ láì máa yé gbà pé kò sí kankan èyí tí ó wà nínú ìsẹ̀mí ayé yìí tó yẹ sí pé ẹ̀sìn Islam kò létò bá ti sí níbẹ̀ ayé máa sí àwọn nǹkan bó ti tó àti bó ti yẹ níbàámu sí ìlànà ẹ̀sìn Islam ìyẹ náà lọ́fàá yá sí pé ìfi ń yí ọmọnìyàn lọ́wọ́ tó sì sí pé bíbọ́ rẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run wa bí nǹkan kọ̀ọ̀kan ṣe ní ètò bẹ́ẹ̀ náà ni àìsìkáàf bẹ́ẹ̀ ló náà létò tọ́já sí pé èyàn ó ṣe níbàmú sí ètò òun náà ni ó fi ní ládá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu muhammad sallallahu alaihi wa sallam gẹ́bí ìyàwó aisha radiyallahu anha gẹ́bí ó sì sọ kìí fi àìsìkáàfù sí rí rárá inú yàrá rẹ̀ ìmárùpọ̀ pẹ̀lú àwọn ìyàwó ìmárùpọ̀ pẹ̀lú àwọn sàhábà ridwanullahi yóò wà wá sínú mọ́sálásí lẹ́ntọ́já sí pé yóò máa sí oníranran àjọsẹ̀ fún Ọlọ́run subhanahu ó pàtàkì ó sojú kòkòrò rẹ̀ bẹ́ẹ̀ má ṣe ní agbára òun náà ni ṣíṣe bẹ́ẹ̀ téèyàn bá lágbára rárá kó má dọ́ra rẹ̀ ní ládàá wípé kó má ké tàràwẹ̀ kó sì máa ṣe kìyàmù lẹ́yìn bó ti tọ́ àti bó ti yẹ bákan náà lárojú padà téèyàn tó fi máa ń tó tìrẹ̀ bẹ̀ sí dáadáa nínú ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan yìí tó ti gbé òun ju gbogbo àwọn ọjọ́ tí a ti ń bá bọ̀ ìlọ́lọ́lá jùlọ gẹ́ bí a ti sọ o ní pé táwọn bá lágbára láti ṣe ìtìkáàf níbàmú sí bí a ti sàlàyé rẹ̀ àwọn tí ń ṣe alìkún wọn lọ́wọ́ ẹwà sí pé kóngò ráìsì méjì mẹ́ta láláǹfààní láti gbé lọ síbi wọ́n ti ń ṣe ìtìkáàf bẹ́wà ni bí gààrí ni bí mílìkì ni bí bọ́ǹfìtà ni bí ṣúgà ni tá gbé fáwọn tó wà bẹ́ẹ̀ pé ẹ má fi jẹ sàárì àbí ẹ má fi ṣe ìtìnú ládásí òkèrè iná ni àwa náà gbà gẹ́bí wọ́n ti ń sẹ ìsìnkáfún tí wọ́n gbà ládá ráwọ̀ láǹfààní bẹ́ẹ̀ làwa náà ma sí kíni ọ̀ làwa náà ma gbà ládá pé à ń bọ́ ẹ̀ ń ṣe àìsìnkáf à ń bọ́ ẹ̀ ń gba Ramadan nǹkan àkọ́kọ́ tí ìsìnkáfún fi máa ń lálàáfíà òní pé kéèyàn ẹni tó jókòó sínú mọ́sálásí lẹ́nu pé ń retí ẹnìkan tí ń bọ̀ wá pàdé rẹ̀ tí wọ́n jọ ń lọ síbi iṣẹ́ yí ó ṣe ìsìká kódà kó lu ọjọ́ kan ọjọ́ méjì nínú ẹ̀ torí pé kò jókòó nínú mọ́sálásí láníyàn yí pé òun fi fẹ́ ṣe ìjọsìn fún ọlọ́run bá wa subhanahu wa ta'ala so ẹni tí yóò ṣe ìsìká tí yóò jẹ́ àtẹ́wọ́gbà yóò já sí pé ó dìdí kúò nílé rẹ̀ wá sínú mọ́sálásí fún wípé òun wá farapamọ́ síbẹ̀ láti lè ṣe ìjọsìn kó wọn pàtófò kúrò níbi gbogbo nǹkan tí máa kọ́ ìrójú báyàn nínú ìsẹ̀mí ayé ìyàwó ọmọ bísínẹ̀sì oníranra nǹkan kọjá sí pé kó wọn wá dojúkọ náà ọba wọn subhanahu nìkan ṣoṣo ìtọ́já sí pé òun náà ni máa ń bí ya bùkátà ẹ̀rú torí pé wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀ ìgbé gbogbo sí pátá pẹ̀lú àníyàn ni àníyàn tó yẹ bá sì ní tọba fi ti fẹ́ òun náà ni yọ jẹ ti ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó fẹ́ ìtìkáàf ó gbọ́dọ̀ mọ́sálásí kódà ṣe mọ́sálásí mọ́sálásí èyí tí wọ́n ti ń kírun jama nínú ẹ̀sìn Islam èyí kan sọ pé òun lọ sórí òkè kan àbí yọ̀wọ̀ wà nínú ilé kan wọ́n á máa gbé oúnjẹ lọ́wọ́ sí yóò sọ pé òun ti wọ halwa pé òun ò ní jáde ọjọ́ méjì ọjọ́ mẹ́ta gbogbo ètí ń seun bídíà ní àdàdálẹ̀ ni so ẹ̀sìn islam ọ̀ràn léyìn ẹni tó bá fẹ́ pasófo láti lè máa dèrè bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run bá wọn subhanahu wa ta'ala masalasi ni yóò wà á ọlọ́run bá wọn subhanahu wa ta'ala sọ pé ẹ tún lẹ́tọ̀ọ́ láti fi ara ru ara pẹ̀lú àwọn àyàwó yín máa nígbàtẹ́ bá ń ṣe nínú ilé ọlọ́run nínú ilé ọlọ́run ìyẹn ní pé kò ní jẹ́ nínú ilé yín èyí tó sì clear dáadáa tó tó sàlàyé lẹ́yìn ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́bí ìyàwó Aisha gẹ́bí ó sì gbáwá sọ pé fi masjid jama'a èyàn lè sọ ipò ń tẹ ìtìkáf kọwa wà nínú ilé rẹ̀ ibi tó gbọ́dọ̀ wà òun náà ni masalasi èyí tó bá ti gbé wọ́n bá ti kírun jàmá èyí tó ti ẹ̀fí wá dájú ní pé kọjẹ́ masalasi tí wọ́n tó ti ń kí jímà sí ìsìrun jàmá nìkan akálásí èyí tó dájú oníkéèyàn lọ sí masalasi mẹ́ta èyí tí ó gbajúmọ̀ tá a mà tó sí pé kíkírun bẹ̀ lásán ládàá rẹ̀ pọ̀ ju kíkírun níbòmí lọ ó náà ni almasjid alharam tó wà ní makka àti mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wà ní Madina àti Masjid al-Aqsa èyí tó wà ní Jerusalem kíyàn lọ sílẹ̀ ohun ìlòfin lọ́lá jù ṣùgbọ́n yóò túmọ̀ sí pé tíyàn bá láǹfààní yálà látara pé kò sówó àbí látara wípé àlàáfíà rẹ̀ ò gbé kìí sọ́ràn yẹn ni kíyàn lọ sí àyè mẹ́ta yìí léètọ́ tẹ̀sán nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ bí kò sí pé èyíkéyìí mọ́sálásí lórílẹ̀ ayé yálà nàìjíríà ló wà ní o amẹ́ríkà ló wà ní o london ló wà ní o australia ló wà ní o tí wọ́n bá ti tí bá ti ń jẹ́ mọ́sálásí òun náà láti lè wọ̀ láti lè máa tí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá wa subhanahu àbí ìjọsìn tá a fẹ́ kí ẹni tó fẹ́ fẹ́ ìsìnká kó ṣe yóò jẹ́ ìjọsìn tó ṣe wípé kò ní wọ́ bùkátà sí kọjá dé síta torí pé àwọn èèyàn lérò wípé ká kírun ká gbààwẹ̀ nìkan ní ìjọsìn rárá o ìjọsìn fẹ̀jú jù bá ń lọ nínú Islam gbogbo nǹkan tọ́nà ọba bá ti fẹ́ pátá tí ìbá ti ṣe láníyàn tọ́nà ó ń ṣèjọsìn náà nìyẹn gbogbo tọ́nà ọba bá ti fẹ́ pátá tọ́nà ń sí tí ò kórìíra sí tí ò sí ní haram tíyẹ̀ bá ti ń ṣe lánìyàn wípé òun fi ń súnmọ́ náà bá wọn subhanahu wa ta'ala ní sí òun so ìyẹn lọ́pàá tó jẹ́ sí pé àwọn àfáàfin máa ń sàlàyé pé ẹni tí máa ń ṣe ìtìkáf ìjọsìn tí ó ṣe yóò jẹ́ ìjọsìn tó ti pé kò ní wọ́ bùkátà sí kọjá dípò nù mọ́ṣáláṣí májẹ̀mú àkọ́kọ́ níbi ìjọsìn nù ẹlẹ́ẹ̀kejì á ní pé yóò tó jẹ́ ìjọsìn tó ṣe pé ó nìkan ni yóò ní ládàá rẹ̀ ìjọsìn àdáṣe tó ṣe pé òun àtẹnìkan kí ó máa ṣe pẹ̀lú àpèjúwe ni yóò fi clear àwọn àjọsìn kan wà tó ṣe pé èèyàn ò lè ṣe àfikọ́ jáde kó nù mọ́sálásí bí kó ṣe pé kọgbọ́ ipé ara ẹnìkan ọ̀yá ká sọ ipé àwọn ọlọ́kí nílé rẹ̀ bọ́yá challenge lọ́wọ́ ni àbí máníyà lọ́wà ni bọ́ bá lọ síbẹ̀ ìjọsìn ló ṣe ṣùgbọ́n jọsìn yẹ láti lè rí ṣe ọwọ́ bùkátà sí kọjáde kó nù mọ́sálásí tò irú ìjọsìn báyẹ ẹni tó bá fẹ́ fẹ́ ìsìnká kò ní ṣe bákan náà lọ́jà sí pé bí kẹ́nìkan ṣaláìsí tí èsì ṣe pé nù mọ́sálásí tó ti ń fẹ́ ìsìnká ní ẹni fẹ́ kírun sí la tò tí ọwọ́ bùkátà sí pé kọ́sẹ̀ jáde kọ́ lọ síbẹ̀ kí wọ́n kó tó tẹ̀lé lọ sí tẹ ibi tí wọ́n ó gbé lọ tí wọ́n ó ti sin gbogbo àwọn kẹta ń sọ yìí ìjọsìn ló náà ṣùgbọ́n ìjọsìn tẹ́ wọ́n bùkátà sí kọjáde gbóònù mọ́sálásí ni irú àwọn ìjọsìn báyìí ẹni tí bá ń tẹ ìtìkáàf kò ní ibi sí. bákan náà lọ́jọ́ pípẹ́ àwọn ìjọsìn kan wà téèyàn lè mọ́jáde gbóònù mọ́sálásí ṣùgbọ́n tẹ́ wọ́n máa ṣe àwọn míì náà wà ń pé àfẹ́kọ́sí pé ṣe ìtìkáàf kọjá sí pé ní àdún ní mọ́jú ó lè sí níwọ̀n bá díẹ̀ ṣùgbọ́n kìí sí pé oníwà máa ṣe lọ́pọ̀ bí kákọ́yàn lẹ́kọ̀ọ́ kọ́kọ́yàn ní Quran kọ́kọ́yàn ní hadith kọ́kọ́ ní ìdájọ́ ọ̀rọ̀ náà ọba subhanahu wa ta'ala àtọ̀rọ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam ìjọsìn tó tó sí ṣùgbọ́n ìjọsìn yẹn ó ti wà mọ̀tàádìyà ó ti ní í ṣe pẹ̀lú wípé ọ̀nsáǹfààní fún

àbí à ń kọ́yàn èèyàn lè ṣe ṣùgbọ́n kò ní já sí pé ni yóò fi ọ̀pọ̀lọpọ̀ àsìkò rẹ̀ sí bí kò ní pé àwọn tí ọjọ́ wà ní àìsíkàf kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa láàrin ọgbọ̀nsẹ̀jú àbí wákàtí kan lójúmọ́ lágbèjúwe yóò sì pọ̀jù nínú 24 hours ètí yóò lò lójúmọ́ ṣùgbọ́n ká sí pé ènìyàn wà á bísí pẹ̀lú ẹ̀ tó irú eléyìí kò ní wáyé ìyẹn wà níbàámu sí ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha tó sọ pé èyí tó jẹ́ súnnà tó jẹ́ ìlànà ti ànábì mohamed Muhammad sallallahu alaihi wasallam tí sàábé kan bá fẹ́ pé ìkankan jẹ́ súnnà ìtumọ̀ ní pé èyí tó wà sọ àbí tó sinú ni pé ó ní ìdájọ́ pé nǹkan yẹ ànábì sallallahu kó sì máa lọ sọ ipò ń kírun sí òkú là àti àwọn nǹkan míì tí ó tó kà bákan náà ẹni tó fẹ́ ṣe ìtìkáàfù kò nígbà tó bá ti wọnú mọ́sálásí fún ìtìkáàfù rẹ̀ kò ní láǹfààní láti lè jáde kó nù mọ́sálásí àyàfi tí ò sí máa ṣe àfikọ́ jáde kọfẹ́ toilet àbíkọ́fẹ́ sàlùwàlá àbíkọ́fẹ́ wẹ̀ àbí kó sí pé kọ̀lẹ̀ tí yọ́ ma provide oúnjẹ fún tí wọ́n bùkátà sí pé kọ́tẹ̀tẹ̀ lọ rà á so irú àwọn eléyìí ó lè ṣe torí pé ọwọ́ bùkátà sí ṣùgbọ́n akàjáde sí èsì pé ó nídi pàtàkì nínú àwọn nǹkan tí a kàálẹ̀ yìí ẹni tó bá ti fẹ́ pò ń fẹ́ kò ní láǹfààní ní sí máa ìyẹn tí wà níbàámu sí ọ̀rọ̀ tí ìyàwó Aisha radiyallahu anha sọ̀tọ̀ ìgbé èyí tó jẹ́ súnà tí ma fẹ́ sẹ ìtẹ̀káàlì tí ó fi tẹ̀lé sí anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ní pé kò ní jáde lọ gbọ́kù káàsà kankan àyàfi tó bá ṣe wípé kò sí má jáde fún bí àwọn àpèjúwe tá a pè kíni o ètí àkàlọ̀ yẹn àyè sọ parí ẹ̀ nínú mẹ́tẹ̀mú torí pé ìtẹ̀káàlì kì í ṣe náà àwẹ̀ nìkan lèèyàn lè ṣe èèyàn lè ṣe nígbà tí ọ̀já àwẹ̀ ìyẹn lọ́pọ̀lọpọ̀ yá sí pé àwọn àfáà máa ń kà á má mẹ́jẹ̀ mọ́ tó ti yá sí pé òun lọ́tẹ̀sán ẹni tí ó sọ ìtìkáàf yóò gbààwẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tí ó sọ ìtìkáàf yóò gbààwẹ̀ kí ló fà á ìyàwó Aisha radiyallahu anha sọ pé mina sunnah an yasuma ní bọ́ fún yàn nípa wípé tí ọba láǹfààní láti gbàwẹ̀ yẹ nígbà tí ọba jẹ́ inú oṣù Ramadan bí ọba gbàwẹ̀ náà tó bá wà ní mọ́sálásí kódà kó ṣe pé ìṣẹ́jú mẹ́wàá ló lò lọ́kàn sàlùwàlá ọkàn sọ pé ọfẹ́ ṣe náfìlà dùhà àbí ọfẹ́ ṣe oníranran àṣkàr ọwọ́nú mọ́sálásí láàrin ìṣẹ́jú péréte ló fi ṣọ́pù ẹlẹ̀ ló fi nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ sínú mọ́sálásí ó ní ládàá

ọjọ́ òru kan yìí tó sẹ́ pé ó pàtàkì ju gbogbo òru lọ tó lọ́lá ju gbogbo òru lọ tí ò sí òru míì tó lọ́lá tó nínú ìsẹ̀mí ayé fún àwọn oníranran ọlá tó wà níbẹ̀ kó lè jẹ́ sí pé torí pé ẹni tó bá ti ṣe ìsìnkáàsì ti àlá tó sì sí dáadáa so yẹ lọ́fà tó já sí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́bí ìyàwó Aisha ti sọ tí ó bá ti di mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan kìí fi ìsìrí marara kò sígbà kátà nàbí máa ń fi ọjọ́ ayé nínú ìsẹ̀mí ayé ṣeré àbínú àwẹ̀ èyí tó wá fi á máa gáájù ní mẹ́wàá gbẹ̀yìn ìyàwó Aisha radiyallahu anha ó ní pé tó ti di pé mẹ́wàá gbẹ̀yìn wọlé báyìí ànábì wa Muhammad sallallahu yóò pa títí mọ́lẹ̀ yóò tó dámọ̀rì ju bí ó ń lọ kí wá ń bẹ́ẹ̀ nìkan wà kò ní fi òru sùmà rárá bífọ́ mẹ́wàá gbẹ̀yìn ó lè máa sùn díẹ̀ ti di mẹ́wàá gbẹ̀yìn ànábì sallallahu alaihi kò ní sùn rárá lẹ́yìn tí ń di rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ àhìnà yóò tún wá jí àwọn ará rẹ̀ pé ẹ fi ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí ẹ fi sàn torí pé kìí sọjọ́ tèèyàn fi máa sùn Muhammad sallallahu alaihi wasallam sọ Ramadan ni náà tí ọlọ́ọ̀bá bá hánà rẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ ayé wá yẹ ní pé tí a bá lọ gbé orí bọ́ fún yàn irú ẹni bẹ́ẹ̀ lórí bọ́ fún kí ló fà á torí pé àwọn èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa gbé sẹ́mi tí máa ṣe January 1 kíní kan 1 tí ò lásùsí tí ò lẹ́sẹ̀lẹ̀ tí ò ti lọ́ka mùsùlùmí pẹ̀lú ẹ̀ ẹlòmíì tó bá ti di December 31 báyìí ni ò ti ní sùn títí tí ó fi di January yọ́ sọ pé Eh, kí ọdún tuntun kó ṣe kí ni o ọ̀sọ́dún tuntun kankan ní January 1 ìgbà tí ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ló dé pé ìmá tábírà tó máa ṣe àtàkàdérò sánàwì pé lọ́dún yìí yóò ìwọ yóò bímọ ìwọ yóò kọ́lé ìwọ yóò ra mọ́tò ìwọ yóò ṣe báyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé fiha yufraq kullu amrin hakim òru yìí lọ́lọ́wọ́ parí gbogbo àlámàrí ayé ọmọ ànábì adam so ìtumọ̀ ní pé ẹn tó bá ń fẹ́ ìgbà ọ̀tún kí life will change kìí ṣe january 1 ni ó wà sí ìgbà tí ó wà sí sí ìsẹ̀mí rẹ̀ tọ́sẹ̀ bẹ̀rẹ̀ pé òun ti lo àwọn ọjọ́ kan lọ́wọ́ gbogbo tí ó jẹ́ kádàrà níbẹ̀ ó ti rí èyí tí ń bọ̀ tó tún máa rí sí o náà lè gbẹ̀yìn mẹ́wàá Ramadan ibẹ̀ ni ó wà sí pé òun ò máa ti ń bọ̀ àfi kó ọbẹ̀ lọ́n dé àwọn ọjọ́ ayé mi ti ń bọ̀ ìgbà tí ó lè mọ̀ yí ọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kìí fi òru yìí sí rárá ọlọ́run bá ti sọ odidi súra kan kalẹ̀ ní tìtorí rẹ̀ ọlọ́run bá sọ pé inna anzalnahu fi laylatil qadr òru alqadr òru pàtàkì òru abíyì tọ́bá sì wá lè tó sí pé torí gẹ́bí tá a ti sọ rí náà ìpè gbogbo ìkádàrà ọmọnìyàn kọ́lá ọgbó dábírà tó wù lérí ẹrú ẹ̀ ọ̀nà mẹ́rin ni ìka nínú rẹ̀ ó náà ti Laylatul Qadr ọlọ́ọ̀bá sọ pé yìí ni ó ń sọ al kalẹ̀ sísọ al kalẹ̀ lóru yìí ó tún jẹ́ ọlá fún òru sọ yìí ma adraka ma Laylatul ọlọ́ọ̀bá rí pípẹ́ pé ta ni ó fi mọ́ pàtàkì òru yìí sọ́nà wá bá ń bá Ànábì sallallahu alaihi wasallam tí bá ń bá sọ̀rọ̀ báyìí ó ń fi àyí pé tí ọlọ́ọ̀bá fẹ́ sọ yìí ó pàtàkì já Laylatul Qadr khayrun min alfi shahr ni ni ládá tí ó wà fún ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم ọlọ́ọ̀bá wọn subhanahu wa ta'ala ṣe pé lóòrù yìí àwọn màláíkà ma sọ̀kalẹ̀ wìtìwìtì tó ṣe pé màláíkà jùgbé yóò wà pẹ̀lú wọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe pé àwọn màláíkà jẹ́ sọ̀kalẹ̀ ní òru Lailatul Qadr ó ju yèpé orí ilẹ̀ lọ yèpé orí ilẹ̀ sẹ́yìn lè ka yèpé orí ilẹ̀ nínú làkẹ́ ọmọdé yóò wọ́ pé ah ṣé ilé ayé yìí sì lè gbà wọ́n sí làákẹ́ ọmọ nìyẹn nu iṣẹ́ bá sọ pé ọlọ́run bá ń ṣe àbí yóò ṣe ó tayọ làákẹ́ ọmọ nìyẹn bóòlù ọlọ́run bó ti ṣe èyí ò yìí sí nǹkan tí ọmọ nìyẹn máa ń ṣe o ti máa tọwọ́ bọ̀ so anabi sallallahu alaihi wasallam ọ̀sọ̀ pé a màláìkà tí ó sọ̀kalẹ̀ ní Laylatul Qadr ọ̀pọ̀ ju yìí pé orí ilẹ̀ lọ tí wọ́n sì máa sọ̀kalẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú kẹ sálámù ní ìyà hasa matula ìfẹ́jì tí wọ́n máa sálámà sí gbogbo mọ̀mìnì pé àlàáfíà ọlọ́run ní kó máa jẹ́ sí nínú tafsiri mi sálámù min kulli shar gbogbo tí jáború kọ́nà ọba kó sì kí ni o kó wá bùkátà kan nínú ìsẹ̀mí ayé tí ó di lọ bùkátà tó ṣe pé bíbíyà rẹ̀ gan ibi kéèyàn ọbẹ̀ lọ ni àwọn ojúpọ̀nà téèyàn sì fi máa bẹ lọ́n òun náà ní kéèyàn máa ṣàkíyèsí àwọn àsìkò àti àwọn ààyè tábù àti máa ń gbà lára àwọn àsìkò téèyàn máa ń ṣàkíyèsí tí èfi ń ṣeré rárá téèyàn ò sì ní gbà kí ìyàwó àtọmọ ó fi ṣeré òun náà ní Laylatul Qadr bí òru yìí ti wá pàtàkì tó

súnmọ́ jù òun ni kọ́ jẹ́ 21 23 25 ṣùgbọ́n ẹni tó jẹ́ mùmìnì tí ó fẹ́ kí nǹkan kan fún oru kò ní fi ìkankan nínú ọjọ́ mẹ́wọ́ ìwáyẹ kò ní fi sí awẹ́ ìwà rárá ìyẹn lọ́fọ̀dẹ́ tọ́já sí pé yóò tèèyàn láàánú tẹ́lómi tí ó kàn wọ́n lè kéde àbí kí wọ́n lẹ pósà pé làìlátò kọ́dẹ́rì ti wá o ìjọba ìnìbígbà ìpé ọlọ́ọ̀bá ti sẹ́ǹtì sẹ́rí pé ìjọba ìnilẹ̀ ìlẹ́tùl kọjọ́rí ọjẹ́ tí bá tó àwọ tí wọ́n tó a máa sí bẹ̀ náà dídí àní bí à ń kọrin à ń tẹ́fẹ̀ tí yẹn láwọn máa wòye pé tó ń tọrọ nǹkan lọ́wọ́ mi níwọ̀n àfin láíláí ọ bí ọba láǹfààní wá ṣe ìtìkáàfù á ṣe so ó lè wá bí mọ́sálásí wa so ká lọ síbẹ̀ ká lọ sí ìtìkáà ẹni tó tẹ́ pé sẹ́ẹ̀rẹ̀ lè má lọ lọ́sàn ọ̀rọ̀rùn fún kọ́ wá sínú mọ́sálásí rọ̀lẹ́ kọjá sí pé òru yẹ gan ló ti pàtàkì ju ọ̀sán lọ ọlọ́ba yóò ṣe ní ọ̀rọ̀ fún wa àdúrà tó ti ga jù tẹ́yẹ̀ máa wí ní Laylatul Qadr jẹ́bí ìyàwó Aisha radiyallahu anha ẹ̀fọ́ sì gbọ́wọ́ ní pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni kí ọlọ́ọ̀bá kí ó sàmì ẹnì kọ̀ọ̀kan wa kó fi á ṣe kòǹgẹ́ Laylatul Qadr torí pé ẹ̀ntọ́ ọlọ́run gẹ́bí ìtànàbí sọ gbogbo títí orí rẹ̀ ayé ìlópin fún ẹ̀ bọ́ fún irúfẹ́ níbẹ̀ ìlọ́jọ́ sí pé ó pòfò kọ́lọ̀bà kí ó má jẹ́ kí a pòfò aláhùnmá àìsàlẹ̀ islam wal musulmi wa azilla shirka wal mushriki wa dammir a'da'aka a'da' ad-din aláhùnmá inna abiduk bana abdik bana amatik nasiyatuna biyadik madin fina hukmuk adlun fina qada'uk nas'aluka bi kulli ismin wa la tasammayta bihi nafsak aw anzaltahu fi kitabik aw 'allamtahu ahada min khalqik أو استأثرت من العلم غير عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وهو صدوره تعالى لا هو إلا بأمره وإلا أن تقبل لنا قصتنا وحنا إنك أنت